bojú ní sáré sàmúṣíkà àdéhùn fún mi lówó mi olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn o kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o alájẹṣẹ́kù ti pẹ́ tí mo ti wà ní lásìgbà tí mo ti ṣetán sukùl mi ìdérè kọ̀ọ̀kan ṣe tóyìn dáàdì mi ṣe ní kí wá bá tẹ́ bá lè bá mi ríṣẹ́ sà. gbogbo ẹ̀ náà ni dáàdì ẹ̀ ti bá mi discuss mo dẹ̀ ti jẹ́ kán mọ̀ pé ogbẹ̀ ló máa níyànjú ṣoget tó fọkàn ara balẹ̀ course wo ni wọ́n lọ ṣe yẹn náà. accounting ni sir. accounting all right okay. Ah, ah, ah. Sàámú Sàámú ẹ̀rọ sa ẹ̀rọ sa mẹ́ta jìjìjòkó náà jẹ́ kí n àtẹ́ ìsáwọn àbúrò ẹ̀ mẹ́ta ni màá gbẹ́ ẹjọ́ ẹ̀ ò lè change ìṣìjòkó <laughs> jòkó. hello hello sir <laughs> pẹ̀lẹ́ sà ẹ ra sàn ẹgbẹ́jọ́ mẹ́ta sà <laughs> mo ń wo pépà ń sìn ni mo rí advert tí company yín tún ṣe pé ẹ ń fẹ́ gba àwọn èèyàn mo ní kí ilẹ̀ tún kọrin létí kí ìgbàgbé slot. I said I have seen this face before right. Sir, I don't know you. No, no, don't mind. Give me a bit, man. Are you a Ogbanche or you a Emere? No, sir. I don't know you. You are not Emere? No. Oh, the legbe? Oh, I don't know. Ẹ jọ̀ọ́ sá, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́ sá. Ẹ jọ̀ọ́, ẹ all right sir, all right. Èmi náà ń wá ṣẹ́ ni, mò ń wá ni. Ẹ sọ All right, all right. Ẹ ṣé <laughs> God bless you sir, ẹ ṣé ó ní ọ̀gá ẹsẹ̀ mi ò gbàtẹ́ ń kọ́ lọ́wọ́ èèyàn tí mò ń sọ fún yín ni pé ẹ sọ pé slot èèyàn méjì ni màálùkẹ́ bá mi sọ fún wọn pé èmi náà ń wáṣẹ́ èèyàn mẹ́ta ìjọ. àwọn ọmọdé ló ń wá ń bẹ̀ Sàámú àfárẹ́balẹ̀ ẹnìkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti bá mi sọ̀rọ̀ ẹ̀gẹ́t ẹ̀hún dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé tó máa ti fẹ́ ṣe interview yẹn màá sọ fún dáàdì tiẹ̀ wọ́n á jẹ́ kó mọ̀ ṣùgẹ́t lẹ́yìn ìwọ náà màá màá get in touch pẹ̀lú ọ̀nkù tiẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀kẹ́ tètè ẹ̀ kò tọ́pẹ́ kò tọ́pẹ́ kò tọ́pẹ́ ó mọ mi. Sàámú Sàámú. Ah, akọ̀yìn sí i ni mo fún ọkàn mi ò mọ̀. Ah, sàámú. mo ti mọ̀ pé mi ò mojú yìí ah, ẹ pẹ̀lẹ́ sà. Sàámú o lè change o Sàámú o lè change. àmọ́ ẹsẹ̀ mi sá o ẹsẹ̀ do, sá ẹ̀gbọ́n nǹkan tí mò ń do, o. mélòó lọ́jọ́ orí mi tẹ́ ń sọ wípé àwọn tó tó tó ní iṣẹ́ tẹ́ fẹ́ tẹ́ fẹ́ fún wọn yìí wípé pé ọmọdé ni wọn mélòó lọ́jọ́ do, tèmi. àwọn ọmọdé ló ń wá ń bẹ́ẹ̀ àwọn ọmọdé ló ń wá ń bẹ́ẹ̀ láti wá ní àgbàlagbà lọ́n wá ń bẹ̀ ṣé ìwọ ní qualification tó fi lè ṣe fáwọn iṣẹ́ yẹn. èmi ò ní qualification qualification tó tó yá yẹyẹ tí n bá dé shoprite màá rí qualification rà mọ́ wo ni mo fẹ́ wọ̀ tí mi ní rí qualification rà ìyá ọdún náà ń ta qualification ìyá oyè ó ń ta qualification tí bá dọ́dọ̀ wọn máa ra qualification ẹjọ́ tó lọ lọ́run tá a bá jọ dé ọ́fíìsì tá a lọ àjọ máa fi wèrè pọ́ọ̀tì ẹni qualification qualification mo lè ra mẹ́fà qualification tàn tàn five five oní ten naira wọ oní twenty naira wà tẹ bá fẹ́ ìtọ́jú original mo lè ra mẹ́wàá fún yín fifty fifty naira jọ náà. Sàámú àwọn ìròyìn tí wọ́n ń fún mi nígbà tí mo dé nípa ẹ̀mí o fi bẹ́ẹ̀ láìkẹ́ o wọ́n ní ìṣèlú kan rìn kiri pé kò tí ì change wáyé ó yẹ kó wá kan ṣe wá tẹ ìjọ kadà àbí má wíwá ni kó tẹ má fi yẹn pawọ́ dà. ìjọsà ṣe iṣẹ́ tẹ̀yìn ṣe tí gbogbo èèyàn mọ̀ yìí mọ̀ ẹ̀ ṣe lè fi ṣẹ́yìn lẹ̀kẹ́ lọ máa kó kọ́ta. ṣẹ́yìn lè padà sí kẹ́ má ṣe wọ́dà kẹ́ máa ṣe wẹ́dà àwọn tó ń jórin mọ́rin. <laughs> nítorí pé orí ò ní padà dìrù láìláì. nígbà téèyàn ò bá ti lè padà síbẹ̀ yẹn kí mi máa lọ wa ọ̀kadà àbí kí máa wà máa wá kí lọ́ọ́ máa ṣàlágbà wà ọlọ́run má jẹ́ CEO ni mí èmi dẹ̀ ni chief tenant ilé tí mò ń gbé kí wàá padà lọ káwọn èèyàn máa rí mi pé mo hmm, ọ̀dẹ̀ èṣí ọ̀dẹ̀ èṣí ìbùkún ọlọ́run ló múni láàlà ìfìlà làákùn bó bá pẹ́ tó bá yá lásìkò tèmi irú mọ́tò mi máa nìyẹn nínú ẹ̀ wọn gangan mo fẹ́ rà ẹni mi ò lè ṣe o. kí ni nǹkan tó fẹ́ gangan kí ni kí ló fẹ́ gangan kí ló fẹ́ kí ni mo lè ṣe fún ẹ. èmi gan ti ń ronú business tí mo lè máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ sọ́tọ́ pé dé ó pẹ̀lú ara mo fẹ́ fi yín lọ́kàn balẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá máa fi tóbi next week kí n wá báyìí ni bẹ́ẹ̀ ṣe wá dá a lẹ̀ yìí ẹ̀yọ̀ mo fẹ́ máa ta bọ́ sọ̀rọ̀. o fẹ́ ṣe business. Hmm, mo fẹ́ máa wá nǹkan kan ta mo fẹ́ máa ta bọ́ sọ̀rọ̀ bk mo fẹ́ máa ta bọ́ sọ̀rọ̀ mo fẹ́ máa ta wọn ó ti èyí ó máa ń tà gan ládùúgbò wa bẹ́ẹ̀ ni mo á nídìí owó owó ní problem ẹ kí lè bí èlò lò ní. six point two million mo fẹ́ máa fi ta bọ́ sọ̀rọ̀. serious àmú o oh, serious. bẹ́ẹ̀ni olówó jẹ́ jẹ́ ni ẹ o oh, serious ẹ oh, serious adébí ọ̀rọ̀ ṣe ti sàmú o serious ó dà ẹ jẹ́ ká gbà pé mo serious. owó easy àti rí bí wọ́n ṣe ń fẹnu ń pè yẹn. ẹ ti tẹ̀lé ah. sọ nígbà tẹ́ mọ̀ pé owó easy láti rí bẹ́ẹ̀ yẹn ẹ wá ní pé kí n lọ wọ́ ọ̀kadà. ó dáa ọ̀nà abẹ́ ẹ ṣe ìrìn tó ń rìn náà ò sick. six point two million mo fẹ́ máa fi ta bọ́ sọ̀rọ̀ azin time ti lọ ọ̀gá dẹ̀ wọn máa sọ̀rọ̀ tá a bá dé kínní. brasa mi ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ̀ràjàre bó ló wá ń lọ. mo ń lọ bí iṣẹ́ ni. ò ń lọ síbi iṣẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tòótọ́ kí ni ẹ. jọ má bínú. bàkẹ́ jẹ́ kí wọ́n dà pé page ní àgbẹ̀ bíi page sixteen báwo wo sixteen bí. ẹ sixteen rè. a ah, orí ẹ pé orí ẹ pé jọ jọ ibo ni bí. ah ofp limited rè náà ẹ mọ ofp limited. mi mọ bí tó wà ní. kinní ló wà náà ọlọ́run ṣògo. ọlọ́run ṣògo kan náà. ọlọ́run ṣògo ló wà náà níbi mosque yẹn ẹgbẹ́ mosque yẹn báyìí tí bákan ti tán báyìí ẹ máa ah, rí ah. kinní yẹn. ní central mosque ìtọ́wà lọ́lọ́ṣọ́. ẹ ti gẹ̀ tẹ́ ẹ bẹ̀ ló wà náà. Ah, ọlọ́run mo lè ti fẹ́ dọpọlọ mi láàmú fẹ́ kú ṣá. kí ló ṣẹlẹ̀. ẹ eh, mo ti ronú pé mo ní OAP OAP àbí kí lọ́kọ̀ yìí. OAP limited limited ilé wa ní. ọlọ́run ṣògo ló wà. ó wà lọ́lọ́run ṣògo eh. o lè ṣorí burúkú. kí lẹ́yìn wa ń wá lọ́bẹ̀. mo fẹ́ mo mọ̀ fẹ́ ṣe interview bẹ́ẹ̀ ni tó bá kàjí náà wọ́n fẹ́ ṣe interview bẹ́ẹ̀ ni èmi náà dẹ̀ fẹ́ ṣe interview bẹ́ẹ̀. <laughs> ẹ fẹ́ ṣe interview. bẹ́ẹ̀ ni pé mi kí lẹ apply fún kí lọ kí lọ nídìí bẹ́ẹ̀ tẹ fẹ́ apply fún. gbogbo nǹkan tó bá apply fún lèmi náà bá apply fún bẹ́ẹ̀ mo dẹ̀ wọ̀n kàn máa mú mi lórúkọ jésù lórúkọ ànábì wa aṣíwájú aṣíwájú ẹ̀sìn ìfúnláwọ̀ olúwa sálàm wọ́n máa mú mi bẹ́ẹ̀. ṣe ẹ wá ẹ wá ní qualification tó need. mi gbọ́. ẹ ní qualification tó need bẹ́ẹ̀. làbàkẹ́ má máa ṣe bí òtè kí ló ń ṣe gbọ́ngbọ́n bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ <laughs> làbàkẹ́ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. tí n bá dé shoprite bẹ́ẹ̀ qualification kún bẹ́ẹ̀ àìmọye qualification tí màá rà mo lè ra mẹ́jọ tí màá kó lẹ̀ fún ọ pé qualification rẹ̀. ẹ ẹ ok brother Samuel ìmọ̀kan tẹ máa ṣe fún mi tẹ bá ṣàtúrà certificate yẹn àmọ̀ràn kan ṣo tèmi ní fún yín ni pé tẹ bá ti dé OFP limited ẹ ṣáà make sure pé ẹ wà very smart ẹ dẹ̀ ní ìgboyà yẹn gan-an jẹ́ pé nǹkan tóun every other person bá ń ṣe ó gbọ́dọ̀ yàtọ̀ sí nǹkan tẹ̀yìn ṣe ẹ gbọ́dọ̀ wá jẹ́ center of attraction ẹ gẹ́sì kan tí mò ń sọ bẹ́ẹ̀ yẹn. center of láàrin mhm. of attraction attraction bíi pé gbogbo nǹkan tí màá ń ṣe kó. ó gbọ́dọ̀ yàtọ̀. kó yàtọ̀ kó jó. ẹ ti gẹ̀ẹ́sẹ̀. alabagẹ́ labagẹ́ labagẹ́ ó labagẹ́ labagẹ́ ẹ wàlá ọmọ hmm. ní ẹ ọmọ ní ẹ. mo ò tó sọ fún mi sí ṣọ́ọ̀kì mi ò mọ̀ tẹ́lẹ̀ kí n nígboyà the center of. attraction attraction attraction wo mi ní ìdí owó mọ́ mi dẹ̀ ní ìdí nǹkan kan eh, ìmọ̀ràn tó fún mi lásán ó ti yó mi kí n ṣe nǹkan tó máa yàtọ̀ sáwọn tó kù ó ṣe ó ṣe mo dúró ṣe mo ń tọ́jú ẹ̀ ní mi ìfẹ́ kẹ́rìbọ̀dì tún rí mi ìfẹ́ ká pọ̀ níbi interview bẹ́ẹ̀ kò sí da kò sí problem. ó ah! ṣe làbàkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó jẹ́ kí o ṣe tálẹ̀ yín màá padà mọ̀ yín. kí ló dé tó ń tan bọ̀dá yẹn. ṣé o mọ̀ pé bàrà Sàámú tí ń one hour àti ah, kúrò báyìí ah, ah. inú ò wọ́n tẹ bú mi lónìí sí jẹ́ ká máa lọ bíṣẹ́ ká tún máa lọ pẹ́. I got the money I got it he ma build a house in Lekki that's for Lagos shit he ma build another house in Miami that's Florida shit he ma build my house in South Africa that's Johannesburg shit <laughs> I ain't gonna. Brother Samu. How are you? Ah, Brother Samu, ẹ dúró. Báwo ni? kí ló wá ṣe tẹ̀ ń sáré kiri. kò ṣeré kankan tó wà ń ohun kì í dídùnnú bá ṣubú layọ̀ kò sí nǹkan tí èèyàn ò lè fi wé. mo sá fẹ́ sáyé lọ plan ara mi dáadáa nítorí mo fẹ́ lọ sí interview láàrin ọ̀sẹ̀ yìí. ẹ fẹ́ lọ sí interview. bẹ́ẹ̀ni ọ̀dà sáà mo ṣe wà òkè. I am very fit. ṣe rí nǹkan tẹ́mi fi máa ń gbádùn yín gan nìyẹn o ẹ rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ní àkíkanjú ẹ tún ní ìgboyà ẹ tún wá ní strength ẹ wò bẹ́ẹ̀ wá ẹ ní energy gan. Ah! dọ̀tún ó pa mí kú ó pa mí kú èmi ló fún ní gbogbo qualification ẹ̀ láyé mi. ẹgbẹ́ yìí ah! tó bá máa bá yín ó máa sáré gan. o ah! ṣe gan o ṣe mo dúpẹ́ o ni mo fi rántí orin ẹ̀ tó ní i got the money yes i got the dollar yes i got the house in california everybody know i got the money yes i got the dollar yes i got the house in california everybody know. apá find you my nigga right. o ṣe gan. bọ ọtá ń sọ yìí ẹni ẹ fẹ́ lọ interview. bẹ́ẹ̀ni. bọ bí mo ṣe wò yín ẹ ní certificate mi ò dẹ̀ rí pépà lọ́wọ́ yín kò dẹ̀ sí document. ìyẹn ò ṣe problem máa ra certificate ní shoprite hmm? shoprite ni máa ti rà mo ti sọ fẹ́ lẹ́ẹ̀kan máa lọ ra certificate ní shoprite máa ra bíi mẹ́jọ ńbẹ wọ́n tàn bẹ́ẹ̀ mi ṣeré ó wà ní shoprite ó wà káàkiri kódà ó wà làkọ́lé ó wà ntọ́sìn ó wà láfẹ́ńwá èèyàn ra certificate lẹ́nu bá ó wà lóṣòdì tó o bá dé mú ṣe wà rí certificate rà ó pọ̀ ńbẹ́ẹ́ Eh? You going to ShopRite to get certificate? Yes, there a lot of certificate is in the ShopRite. Really? It's in the motion. Really? It's in the hilo pejo. Ha. Ó wà lẹ́bùtẹ́rù. Well, gaga bí nǹkan tèmi sọ lẹ́ẹ̀kan yẹn, tèmi rí inú yín, ẹ ní akíkanjú. One. Ẹ buya. Two. Ẹ dẹ̀ ní energy. O And you are smart. Yeah. Bọ̀ǹkọ̀kan wà tẹ́ẹ̀ni. Jọ kí ni mi ò ní yẹn, kí ni nǹkan mi ò ní? dasa mu mi ò ń sọ̀rọ̀ ẹ ẹ má wọrí. jẹ́ dọ̀tún bá mi sọ bá mi dọ̀tún dọ̀tún dọ̀tún dọ̀tún dọ̀tún sọ fún mi kí ni mi ò ní kí n lè wájọ. bọ̀dá Sam your level of reasoning is really low. you mo you mean my sense my my my level of sense of reasoning is low right. that's the gospel truth bro. my sense of reasoning is low right. i'm sorry bro. My thinking fuck is this, right. It's a bitter truth, nigga. He said, what you telling me? I'm sorry, bro. That we come here, law, poor law. <laughs> Ọpọlọ mi ti yọ ọ̀rọ̀. I'm the only one that can tell you I'm your real nigga, bro. Are you telling me the real thing? I'm all you've got, bro. <laughs> my thinking my body is low. I'm sorry, bro. Kò ní dá fún ẹ. ẹ yourself o what exactly is happening here kí ló tẹ̀ ń pariwo lé wa lórí kí ló ṣẹlẹ̀. ẹ má bínú àti ọmọ ẹ̀pẹ́ gbọ́ yorùbá bọ̀dà sáàmù lọ́nà ká wá síbi nǹkan tó dẹ̀ ní ká ṣe òun là ń ṣe yìí. bọ̀dà sáàmù. calm down calm down Cardi B type looking ass motherfucking nigga yeah. I'm on contract and I got to deliver nigga. ó dà. ẹ wẹ́wẹ́wẹ́ ẹ máa kọ́ ẹ máa mú ẹ̀ jọ ẹ̀ bàjẹ́. bọ̀dá Sàámú. Ah, ah. bọ̀dá Sàámú ń bọ̀ lẹ ti ráṣọ òfì ń ah, bọ̀ lẹ ti rí lẹ̀kẹ̀ bọ̀dá Sàámú ṣé kò ṣe pé fẹ́ lọ ṣe introduction. Eh tó bá tẹ̀jẹ́ pé fẹ́ lọ ṣe introduction ni àtẹ̀yìn àti gbogbo wọn bí tẹ̀ lọ́lọ́ gbogbo yẹn máa gbiná dànù ni torí mi mọ̀ kọ́ tẹ̀ ṣe tàbí fariwo disturb gbogbo àdúgbò ní kí ni so gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ sí kò lè sí àbí kò lè sí wọ́n tún máa gbada ẹwù ẹni ìwú ẹ tẹ́ bá máa lọ lẹ́ni èmi àti mi lẹ́ni mo máa mọ bí lẹ́nu lọ yẹn mo bá yín pò mo dúró dè yín ta ẹ rí wọn ní kíni bàbá mi ìtàṣẹ ti gbọ́ èmi àti mi lẹ́ni. Que lá um vó bater. Sàámú lílọ là ń lọ báyìí o tójú bá yẹjú ẹ má jẹ́ kóhùn yẹ o. orí ò pè ní kí ni tùmọ̀ ọ̀rọ̀ òsì tó sọ yìí ṣé o máa yẹyẹ mi lójú ara ta ni kò ní dájọ́ sọ́jà tẹ́lẹ̀ ni èmi tí mo sọ pé mi ò ní sọ̀rọ̀ tá a máa fi débi tá a ṣe nǹkan tá ṣe. Bro Sam, Bro Sam, you know how you begged me before I follow these niggas here? Back in the United States, if you wanna hear me talk, you pay a stack. You wanna hear me sing, you pay two stacks. But this is coming from me, from my heart to you. It's an heart of love, bro. No regretting. But it's all about the moolah, nigga. It's all about the moolah, nigga. Ṣé rántí pé sọ̀kò fún Me Mi ò gbàgbé o. But tori ìfẹ́ tí mo ní sí mo ṣe wá Are you fucking yẹ̀yẹ̀ me, dọ́dún? I ain't doing that, nigga. Are you fucking want to ṣe yẹ̀yẹ́ mi me àwọn ará tá? That's not what I'm doing, bro. You must be crazy dọ́dún. Eh, ẹ dúró náà but Sàámú. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan? Ń bò lẹ́ ń lọ tẹ́ ẹ ró dẹ́dẹ́ tẹ kàn dúdú ẹ ṣe fi gbogbo ilé ilẹ̀ ẹ jẹ́ ká máa lọ nà ọ̀bọ̀dá Sàámú. ohun ẹ̀rí ẹ̀ rí ohun ẹ̀rí ẹ̀ rò. orí ẹ bàjẹ́ orí ẹ ti yí ṣé torí pé mo lọ pè pé kò wá tẹ̀lé mi lọ́bì kan olùhàfin fífún wa wọ̀nú ẹ̀ èmi ní sàmú ṣe ohun tẹ́ ẹ fẹ́ kó ṣe kò sí pé bàdá sàmú ṣe ń ẹgbẹ́ kó ṣe. let's recap. ohun ẹ rí ẹ rí go. ohun ẹ rí ẹ rò bọ̀dá sàmú. vacuum we need. Seven? Yes, seven. Seven. For me, seven years ti you. Five ti okay. Torí kò sí space for seven. Madam, nǹkan kan bu ọ́fíìsì yìí kú o. Àwọn kékékèké tí wọ́n kó súùtì sínú ẹ̀ kò ẹ̀yin ò ní bí ni. Skendo, ìmọ̀ kò bó ṣe rò nìyẹn. Èmi náà ti ń wò látàárọ̀ pé ó yẹ kí bísí kí àtàwọn dáyà kọ́ wà níwájú yẹn. Ah, ah, ah, ìyẹn àgbàlagbà méjì èyí mo kófìsì lẹ wà ní. Hmm. pẹ̀lú irun funfun ẹ̀yin náà wáṣẹ́ ṣíọ̀. ẹjọ ẹjọ ẹjọ ọ́fíìsì ní ìbàdàn ẹ ní láti máa pariwo ọ̀hẹ́ ẹ̀ta nílé conduct interview fún gbogbo yín. Ah, madam ẹjọ ẹ wò mo ṣáájú every one of them dé tẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe interview fún ẹjọ ẹ ṣe interview fún èmi nìkan kí n máa lọ. skendo hmm? skendo hmm? iṣẹ́ lórúkọ wa ó ní wọn wá lákè. ọ̀ṣẹ́ ah, ah, èmi ọmọ tẹ́lẹ̀ <laughs>

that's alright that's alright uh, òun náà tó sọ seven No money ní reason tó fi sọ bẹ́ẹ̀ mọ́ uh, so ah, ń change ṣé change gbọ́ kàfin mi gan. ìlànà ìwọ̀n àgbà kò ní wẹ̀rẹ̀ àti ìṣòfin gbọ́dọ̀ olúwa ló fi máa dá. bẹ́ẹ̀ ni akutamu skẹ́tò ah, wèrè ní ìní ah, kí lè ṣe bí àwa ṣe wa ẹ God will punish your house. Ah. ẹ̀yin wọ́n ṣe wá ẹni yẹn ti jẹ fún ara wọn àbí ọlọ́wọ́ ẹ̀rí ajá ló máa jẹ̀dí. Mr. Man ẹ jọ kí lẹ wá ṣe mí báyìí náà. ẹ pẹ̀lẹ́ ẹ rọra jàre ẹ má bínú fún nǹkan táwọn pépè ṣe èmi náà wá síbi fún interview ni. ẹ eh? bàbá kí lẹ ṣe yẹn. awọ fún yín ni eh. ẹ já àwa bí fún interview ẹ má bínú ẹjọ. ẹ wá ṣe interview. bẹ́ẹ̀ mo lè fẹ́ kí gbogbo nǹkan mi mo fẹ́ kó yàtọ̀ sí gbogbo àwọn tó kó nínú yẹn ní àti gòkè gbogbo. àwọn eléyìí tó wà bíi tẹ́ pọ́n léyìí tẹ́tí rò pé èèyàn gidi ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjọ ń ṣe ni o torí pé mi ò tètè rí wọn ni mo ṣe pé délé délé tí irú dùn sí mi tí mo ti fọkàn lé lọ òun ni mo ṣe pé láwọn èlé ẹ máa ẹ máa ẹ máa ká lè mọ pé àwọn owó èrè ló wà lọ́fíìsì ńlá tàtàrọ̀ àti gòkè gòkòrò olúwa ló gbé bàjá. ṣe mistake a dẹ̀ ṣìnà mo fẹ́ ṣe interview bí oh, ní pẹ̀lú mo fẹ́ kí gbogbo nǹkan mi kó yàtọ̀ sí táwọn tó kù tó wọ́n ní kó yẹ kí n ní confidence kí n lè jẹ́ center of attraction. oh for real. we are in the right path. no no no no no no ẹ ṣe mistake. i'm it, telling you he's the moses we are the israelites we eh? follow the right path. yes we are on the right path we are right. seriously. Oh my God. Yemi, the intercom is ringing hello sir. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ariwo mò what's going on. lẹ́yìn lẹ́yìn ìbúra jáde lẹ́yìn. máa bọ̀ máa office, máa come right away please. okay okay sir right away. Ah, mo rò pé mi nìkan mò ń gbọ́ ariwo pa ń bẹ̀ yẹn. èmi náà ti gbẹ́rin mi tipẹ́tipẹ́ sir. mr man see tí máa fi lọ tí máa fi paradé níbi ọ̀rọ̀ yín mi báyìí kẹ́ni para mi sọ. be wrong kí ló kí ló lè máa ṣẹlẹ̀ in this office. ẹ yẹmi eh, báwo ni. yeah yes what's what's going on Kilo, ló kilo, kí ló fariwo. Ah, like that ló wá pẹ̀lú àwọn báńdẹ̀ On kọrin On lulu. On jó. in this office. yes like seriously. Kilo, kí ló ṣẹlẹ̀ kí ló wá kí he actually said he came for the interview as well. Ah, interview. yes. ló ń lùlù hmm. wọ́n kó oríṣiríṣi wá. never <laughs> cease just for an interview. Yes. Wọ́n kó rishi rishi wá That was what he said. He said he came for the interview. Rishi ṣàlàyé ọmọ arí ń country. Bàlẹ́ tilẹ̀ máa gbóge láyà máa tún fẹ́ ṣeré oge. Yeah. Yeah gbẹ̀mí lékè bèbí o máa sùn lẹ́lẹ́ balẹ̀ tilẹ̀ máa gbóge láyà máa tún fẹ́ ṣeré oge. èsì ìfọ̀lá fẹ́rẹ̀ gbẹ̀mí lékè bèbí o máa sùn lẹ́lẹ́. àwọn wo ló ń jẹ́ àwọn orúkọ yìí Mr. Samu, ìrọ̀lẹ́ ayé àárọ̀ lówó ìrọ̀lẹ́ má sọkún ọmọ ìdílé alásọ̀tán wọn ò ní fẹ́ lómi ṣe mí èmi ni mò ń jẹ́ gbogbo àwọn orúkọ yẹn pátápátá. Ah, but how come. ó kọ́m náà ni báwo lè ṣe ní kọ́m. anyways yẹmi yes. md ní kan wá bá wọn lọ́fíìsì. okay all right mr man ẹ gbọ́ nǹkan tán sọ so ẹ dìde kẹ lọ bá md lọ́fíìsì. wọn lè bó ṣe ń ràn jù. kò sí mi ò lè dá lọ́wọ́ èmi àtàwọn báǹtì mi lájọ máa lu ìlú ọdún. ẹ má ní mi lára o. ẹ má ní mi lára kẹ́ ẹ mú àmọ̀ wọn ara yín báyìí kẹ́ ẹ dìde kẹ́ lọ bá md lọ́fíìsì tẹ́ bá dẹ̀ mọ̀ wípé ẹ̀yin mẹ́rin lẹ́fẹ́ jọ lọ á jẹ́ pé máa lọ sọ fún bọ́ọ̀sì yẹn pé ẹni ẹ̀ ráyé o ẹ̀ wá o. to understand nǹkan tí mo sọ fún ẹ ó ti yé ẹ nípa ẹlẹ́kan tí mo sọ lẹ́ẹ̀kan kò yẹ. mother mother confessor looking at her style nigga. can you say her. You, you, she's looking like Morgana. I'm telling you. Are, you from Merlin? No, no, no. She, she's from Otto. Wow. we we, we, we, we said that we said. That's our report to my nigga. She wants ti mọ̀lé? Wọ́n mọ̀lé No wonder. Ṣé màá lọ bá mi sọ fún wọn? she ṣe mọ́ kákò. Ṣó yá? Ẹ wò, mo lọ báyìí sìn. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, ibi ni kẹ́ ẹ jókòó sí o. Tẹ́lẹ̀bọ̀dì bá dé, ẹ má dìde. Ṣé ti gbọ́? Kẹ́ wa máa sọ pé, màá lọ re, màá bọ̀ ẹni pé kì í máa lọ n ò ní dé bá o ẹgbẹ́rẹ́. wà á lọ rí wà á bọ̀ rí ẹni pé o máa lọ tó o ní dé bá o ò lọ rí ò bọ̀ rí ẹni pé o máa lọ tó o ní dé bá o. ṣẹkẹlẹ ṣùkú. ṣẹkẹlẹ ṣùkú. ṣẹkẹlẹ ṣùkú. Shekele Shoko. Shekele Shoko. Shekele Shoko. I'm coming. Shekele Shoko. Shekele Shoko. Orí ẹ̀yin ti búrò Shoko. Orí yín ò pé Shoko. Ìyá yín. Hey, eh, wait, wait, wait, wait, wait, it's okay. But madam, kí ni mí ní gbogbo ilé àwọn tá a ti jókòó sí báyìí Ah ah. On this part this is unfair mm. this is unfair ilé yóò dá rárá o kó dá o. kí ló fẹ́ kí ló fẹ́ ẹ̀ tán kí kò dáná ma ìkọ̀ọ̀kọ̀rọ̀ máa fi gbogbo àìwá nìbí. Mary ṣaṣọ mi fine. What? Okay, um, um, what's your name? Pardon? Wọ́n ní kí lorúkọ yín gangan kí ni orúkọ yín. Ah, Mary <laughs> o ti ń ṣiṣẹ́ bí ibi ló ti ń ṣiṣẹ́ <laughs> ọmọ pẹlẹbẹ ládùúgbò èmi mọ̀ pé oṣù nílé ń bì ah, kò sí wàhálà o. ìbéèrè kan bí ni kẹ dáhùn. o lè ranjú mọ́ mi o má ranjú mọ́ mi òwú ìyàgbọ́n lọ́mọ́ràn o ah, tó rí pẹlẹbẹ oṣì bí mọ́mí ẹ náà ṣe ń yọrùn sọ́rọ̀ rèé kò sí respect kò sí kankan ó dàjú yẹ lọ bó ṣe wà ó gùn jù yẹ lọ ṣẹnu gbígbẹ i'm sorry ọ̀gá ẹ má bínú jọ ará ilé mi ni àwọn ọmọ mi ládùúgbò ni ṣídẹ ṣídẹ ládùúgbò tá à ń build ni orúkọ mi ni Sàámú àárọ̀ lówó ìrọ̀lẹ́ má sunkún ìgbẹ̀yìn àádùn ọmọ ìdílé alásọ̀tàn Um, so what qualifications have you? mo tún mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ ọlọ́run tún mọ̀ pé bó ṣe máa rí rè ṣe ohun tó ṣẹlẹ̀ gangan lélẹ̀ ṣe rí èmi ò mọ̀ pé interview yẹn ni ló máa wáyé èmi ò kò bóyá ìmọ̀ tó bí àbí Saturday àbí Thursday ni tí ó ti yé yín mo wá sáré lọ sí Shoprite ìgbà tí màá dé Shoprite certificate ti tán tán tà ń bẹ̀ àwọn ni pé ìtọ́nkọ́bọ̀ gan àwọn èèyàn ti sanwó lẹ̀ wọ́n ti deposit lẹ̀ àwọn ní pété bàbá ní certificate rà kí n deposit lẹ̀ ní mo ń bá yín sọ̀rọ̀ mo ti deposit owó mẹ́jọ tó two thousand on ta certificate kankan mo ti deposit sixteen thousand wọ́n ní kí wàá gbà ní next week máa kó certificate mi wá next week mo mọ̀ pé máa tètè bí mi mo kẹ́ máa gbàgbé pé máa gbàgbé certificate mi mọ̀. Mr. Sam. sir ó dà pé ẹ get nǹkan tí boss ń sọ. mo get nǹkan tó ń sọ wọ́n ní certificate. ẹ understand question. mo understand. what are your qualifications experiences wo lẹ ní ibo lẹ ti ṣiṣẹ́. brọ́sà wọn ní skul wo lẹ lọ. ibo lẹ ti kawe. àrànjú ìwé tí mo kà. ṣé skul tẹ lọ. mo kára mi o ìyẹn àkọ́kọ́ ẹ̀ẹ́kejì ṣáájú lórí ọ̀rọ̀ tó ní pé wọ́n ń experience wọ́n experience òun fúnra rẹ̀ mọ̀ ìyá ẹ̀ dẹ̀ mọ̀ láti ìgbà tí mo ti ń gbàjọ ìyá ẹ̀ máa ń dájọ́ fún mi ń gbà yẹn wọ́n ti bí òun rárá tó ti yẹ ìyá ẹ̀ máa ń tà bẹ́ẹ̀dì ní láfẹ̀wá níbi gáràjì ayé side ibẹ̀ nìyẹn ló ti ń dájọ́ fún mi ńgbà yẹn tó bá jẹ́ pé ọpọlọ olóma fi ń judge ọpọlọ mi lè control gbogbo àdúgbò papọ̀ níbi tí mo lọ́pọlọ dé ló lè má kàwé púpọ̀ àmọ́ mo kára mi. ṣé lórí ọ̀rọ̀ tó ní yunifásitì dé àbí dísítù dé wọ́n ti ti sọ fún mi pé kí n má lọ lásìkò yẹn pé nǹkan máa ṣẹlẹ̀ àmọ́ nítorí ọpọlọ mo ní mo ní tó dẹ̀ pọ̀ certificate ti mi wà rírà òun ló fa wàhálà. ok That's, that's, that's wonderful. That's wonderful. Um, as a matter of fact, Mr. Mancheri, I must say, it really, really dazed me. I was really amused by um, what you pulled off earlier. You know, and what was interview, and you come with drums and uh, people dancing around. I mean, it's quite unusual if you ask me. As a matter of fact, we are going to Guinness Book of World Records. Hey! Absolutely. <laughs> ìwé ayérayé <laughs> torúkọ àwọn èèyàn gidi máa ń wà bẹ́ẹ̀ ó yẹ korúkọ mi wọ̀ bẹ́ẹ̀ <laughs> lágbára ọ̀nà láti Elédùmarè lọ́la láìláì ìlànà orúkọ mi máa wọ̀ bẹ́ẹ̀ Guinness Book of Records sí nǹkan dáadáa ni ò sí nǹkan rere o orúkọ mi máa wọ̀ bẹ́ẹ̀. ẹ ṣe ẹjọ tí wọn rọ tẹ bá wà fún mi lọ́fíìsì ẹ má yẹ kó jẹrú tìyìn ẹ kọfíìsì mi tóbi ju tìyìn lọsẹ gbọ tí àmì dẹjẹ máa fẹ ju yẹn kò sí problem náà ó ti yé mi ó ti yé mi um, now uh, Mary uh, màá fẹ́ kó lọ type letter kan wá fún mi right away right. lórí lẹ́tà ẹ̀ general manager kò fi gm. <laughs> it's quite funny. <laughs> all right um, so uh, màá fẹ́ kó lọ type letter yẹn wá fún mi right away and um, John uh, please take him to your office right jẹ́ kán dúró dè mí ní ọ́fíìsì ẹ̀ while she brings the letter mo kàn máa dúró lọ́fíìsì ẹ̀ nà tí màá fi lọ sí ọ́fíìsì tèmi. ẹ ìjọ ẹjọ ẹ jẹ́ kí n kàn <laughs> kó mú mi kó kàn mú mi wọnú ọ́fíìsì tí mo fẹ́ wà kí n kàn yọjú báyìí kí n yọjú lọ́ọ̀kan báyìí kí n dẹ̀ máa wọ ọ́fíìsì mi kó máa mọ́ nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́ kó tó di pé máa lọ jókòó sọ́dọ̀ tiẹ̀. ẹ má wọrí ẹ má wọrí ẹ ṣáṣe sùúrù. ẹ kí má wọrí ẹ ṣe gan Mary o rí báyé ṣe yí o ti padà dọmọṣẹ́ mi bí o tiẹ̀ ti báyìí. <laughs> tí ẹ bá ìdí má fàyà ẹ níbi ni mo sọ ọmọ ẹ̀yìn jésù ẹ mú mi lọ tán ní òmú mi lọ. After, after you. After you. After you. After you. Wọ́n sàmọ̀ O ti lè pe dáàdì náà. Yẹ́n bẹ̀rẹ̀ iṣẹ́ gan. Ah sir, wàhálà wọn pọ̀ gan ní community wa. Ah, ìwọ náà ti rí nǹkan tó ṣẹlẹ̀ and I believe pé o ti mọ irú lẹ́tà tó máa type fún wọn. Ah, definitely sir. very good actually ó kàn ní àwọn kankan tí màá fẹ́ kó fi kún yẹ torí mo really appreciate man yẹn gan all right. yes sir. all right now so just hush hush please hurry up. mi ò believe pé ọ̀gá lè àlọ́ àwọn pípọ̀ yẹn kó wọnú ọ́fíìsì ẹ wẹ wẹ wẹ wọn o ohun tó bá dẹ̀ wù wọ́n wọ́n lè dá lára ojú bẹ́ẹ̀ lọ. ẹ ǹlẹ́ o ẹ ká sàn o ẹ jọ kí lẹ fẹ́. ẹ jọ ma mo gbọ́ pé wọ́n ṣe interview bíbá ẹni wọ́n ní kí n wá. ẹ gbà nítorí ọlọ́run kí làkànlẹ́ mi nínú ọ́fíìsì yìí ẹ̀yin gbogbo ṣe interview ah. níbẹ̀ adẹ̀ ní security ń ta yìí o. Eh. òfin wọn lè má jẹ́ kán ranjú mọ́ ẹ kó jẹ́ kán lọ jókòó. ẹ eh, wẹ́wẹ́ ẹ dìde ẹ dìde ẹ lọ jókòó ẹ lọ jókòó. ẹ ṣe ìyàtọ̀ ẹ ṣe hmm. wo. ọlọ́run bá mi mú so. mú so. tight well. let the blood ride. wọ́n ti sọ mí di gm léṣe yìí. mare mare ije die. ẹ wo wo wo wo wo wo ẹ dìde ẹ dìde ẹ lọ jókòó ẹ lọ dìde ah no not again I've had enough today. Gbárí yẹ màmá. Báwo lẹ́fíìsì? Wà ókè o, ọjọ́ kan pẹ̀lú. Mo ní kí n sáré wá sọ fún yín ni lọ́dọ̀ wa self contained kan ti wà open náà. ẹ kí ló wá kàn mí pẹ̀lú self contained. Ah, ah, yọ síbí èwo lẹ tún sọ ẹ ti gbàgbé ni last year tẹsán ah. fún mi pé ní interest pé fẹ́ kúrò níbà ibíbà ti sun yín. èmi. èmi ò rántí pé mo sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ o. lọ́rọ̀ tájọ pa tájọ sọ tájọ sí gbogbo ẹ̀ ta a sọ kúná ẹ wo gbárí yẹ ẹ má wọrí ẹ wo ṣe rí bíbá yìí ó wà òkè fún mi kò sí mi ní problem eh, kankan bí ẹ eh, eh ọ̀rọ̀ yín dẹ̀ wá yé mi ẹ rò pé mi ò mọ̀dí tẹ́ ẹ fẹ́ fi kúrò mi bá mo ah. kò mọ̀ O sí di <laughs> kankan kí bíbá ikọ̀ wa òkè fún mi ni. ó ti wọ òkè sí i ah. ah, bóyá láti ẹ̀yẹ́ dẹ̀ wá gbóná ni kò gbóná mọ́ ń sìn. orí yìí pé ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ orí ẹ pé. Ah, Ah, I I I say, say, má bọ̀ bí má bọ̀ bí ah, àṣeṣe ẹ̀dùn wọ́n lọ́lọ́ àṣeṣe ẹ̀dùn wọ́n lọ́lọ́ àṣeṣe ẹ̀dùn wọ́n lọ́lọ́ àṣeṣe ẹ̀dùn wọ́n lọ́lọ́ ìgbà òdòdó kò tó kan àbárò àṣeṣe ẹ̀dùn. gbogbo èrò ọkàn yín ó nípa lè ju ibi tá a wà yìí lọ èmi lọ ṣe íńtáfíù ni mo dẹ̀ débẹ̀ lọ́wọ́ kan wọ́n dẹ̀ promote mi lójú ẹsẹ̀ mo dẹ̀ di general manager iléeṣẹ́ oore làwọn wú ẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ń yọ sí bí. pé kí ni. ẹ bébì mi. ọgbọ́n jàre ẹ má ṣàyìn mọ́ mi jàre kí ni kí ni nígbà tó yẹ pé ẹ kúkú kàwé. bàbá ẹ ò kàwé pọpsi ẹ ò kà. ṣé mo kọ́ tó kọ sínú lẹ́tà tẹ mú wálé. ní kí ni ní kí ni mi ò mọ̀lẹ́mi àti wọ́n jọ ń dùnnú papọ̀. ó dáa wọ́n ní ẹ lọ́pọlọ hmm. wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní ẹ kàwé wọ́n ní ẹ lọ skul wọ́n dẹ̀ ní àìkàwé yín yẹn ni ò ní jẹ́ kán fún yín ní iṣẹ́ tẹ́ fẹ́ wá gbà wọ́n wá sọ níbẹ̀ wọ́n ní pé tẹ́ bá wá lè ṣe iṣẹ́ tí wọ́n fẹ́ fún yín nítorí àìkàwé yín ipe kẹ́ ẹ padà wá. orí ẹ ò pè mo mọ̀ pé ọ̀tẹ̀ ló ṣe gbẹgbẹgbẹgbẹgbẹ ní wọ ojú ẹ̀mí ẹ olè mo máa ṣe wedding tẹ́rù wa bà ẹ́ gidi olóṣì olórí burúkú sẹ́mi fẹ́ràn bí o ti kà ń kọ́ lélẹ́yìn ẹ mú wá bọ̀dá sáà. bébì kankan kankan ẹ mú wá ẹ̀jẹ̀. to the complaint ah, torí ẹ ti yí to the complaint resume the jail manager. amẹ́ríkà lélẹ́ ìgbédàgbà wọ́n dìbò tòun àti bàbá ẹni. oh damn. oh damn. oh shit. oh shit. I've rehearsed for this time coming, nigga. It might be your bodyguard, bro. I see this coming, but I ain't see this one it's gonna be like, pop, pop, pop. But the uh, Sam, hello, boo, boo. òun pín wèrè ṣe fúnra rẹ rè o mi màá tó fẹ́ kó wèrè tó kù fún ọ jọ kí ló kọ kí ló kọ síbẹ̀. i'm so disappointed bro. ẹ jọ ṣé lóòótọ́ ló ní mi ìlọ́pọ̀ lọ́nbẹ̀. wọn ò mú wọ́n mú mi. it's painful bro. wọ́n mú mi. it's painful. ṣé lóòótọ́ lóòótọ́ ló sọ wípé mi ìkàwé ló fà. I don't want to cry. cry. I don't want to. no cry cry for me. jọ̀sọ́lá ah. ọkọ̀ plẹ́sì. raza mú. ọkọ̀ plẹ́sì. raza mú. àbọ̀ ọ̀rọ̀ ayé mi ni. raza mú. bàbá bí dà. raza o lè fi mi ṣe ẹ̀yẹ tèmi mi tèmi òbí tí mi. ẹwọ́ ẹ̀wọ́ ni gbogbo wèrè gan ẹ fà á lówó ah, má gba owó tá rẹ̀ dá àgbà ká tó kó mi báyìí sí. ẹwọ evangelist tó lọ mọ ọta ẹwọ evangelist tó lọ mọ ọta ẹjẹ lọtọwọ ẹwọ evangelist tó lọ mọ ọta wọlé. ẹwọ ẹwọ ẹwọ gbogbo yín tẹ́ ń ṣe látẹ̀kọ́ ó dùn ó bọ́dá Sàámú owó ṣẹ́ wàdà. àgùnfọ́n orí ẹ bàjẹ́ ó sọrùn bí nǹkan tó fi ń kọ̀ pẹ́ ló fẹ́ gbowó nígbà tá a lọ tá a rọwọ́ gbà àrìjẹ́ gbà wọ́n ní wọ́n ní mi lọ́pọ̀lọ́ tó fẹ́ gbọ́ lọ́wọ́ mi kò yẹ kó pìtì. ohun tó kọ́ ẹ pé kò sọ̀wọ́ ẹ̀tọ́ alẹ́ fẹ́. ẹ bá ẹ bá yóò dé ẹ bá ọ̀gá ẹ̀yẹ̀yẹ̀ mi gan ni o mi gan ni seriously inú ìdí ẹ̀kọ́ kọ́ dùn pé nígbà tí mo dé wọ́n rọ pé ẹni pé kí n máa bọ̀ nínú ọ́fíìsì àpọ̀nlé ńlá tún nìyẹn ẹ ṣe torí pé ọjọ́ yẹn ẹ sọ fún gbogbo nǹkan tí mo jẹ ó yàtọ̀ sí tàwọn tó kù gbogbo nǹkan tí mo jẹ yẹn ó wú yín lórí bí mo yẹn ń lùlù tí mo jẹ gbogbo yẹn pé ẹ láìkẹ́ bẹ́ẹ̀ àmọ́ wọ́n á fọ́ nígbà tẹ́ fún mi ní lẹ́tà gbogbo ìrọ̀ ọkàn mi ní pé lẹ́tà tẹ́ fún mi lẹ́tà gm ni pé èmi ni máa di gm ilé iṣẹ́ yìí ní ìdí ọ̀pọ̀ ẹ̀fẹ́ sọ mi mọ̀ pé nǹkan tó ẹ̀kọ́ fún mi lẹ́tà ni pé kò sí iṣẹ́ èmi ò tí ì mọ ìgbà tí mo délé ní yíyọ ṣé gbígbà lẹ́tà lọ́wọ́ mi lọ́ka lẹ́tà ibẹ̀ ni mo ti mọ̀ ìgbé ẹ̀ tí ẹ̀ gbà jíjẹ́ ìgbà ìdẹ́wọ́ kan sì jẹ́ lọ́lọ́ mi nígbà tó ní mi ò kàwé tó kọ́ dẹ́gbẹ́ ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ó dẹ̀ jẹ́ ìrẹ̀wẹ̀sì ìgbà yẹn ni mo ti fọ́jà wá àti mi mo ní kí ló ń jẹlẹ̀ àmọ́ kí n má bà wá rojú òun mi ti padà lọ́dọ̀ yìí pé mo fẹ́ mọ̀ rí sí gangan gangan irú wo wo lè fẹ́ kí n kà tí mi ò kà mo dẹ̀ mọ̀ pé ìṣù tó ṣe mí lọ́jọ́ yẹn gangan ni torí ìgbà tí máa dé shoprite wọ́n sọ wípé sàtífíkẹ́tì ti tán lẹ̀ mo mọ̀ kankan ní sàtífíkẹ́tì òtún ńlẹ̀ ní Shoprite ní màá lè tẹ̀ńdà sàtífíkẹ́tì bíi méjì mẹ́jọ fún yín bí láti gbà mí síṣẹ́. ah Mr. Saamu. no hmm. no no I said yes. Oh, okay okay okay um, all right so sherry uh, Mr. Saamu mo really commend the yìí and um, mo really fẹ́ tún commend ìgboyà yín àti courage yìí sherry. Uh, inú mi dùn pé lẹ́yìn tẹ ká lẹ́tà ta fún yín ni tẹ̀lé understand ẹ ṣì tún decide láti padà wá in fact i am really really amazed mo dẹ̀ mo dẹ̀ mo dẹ̀ commend you gan. however hmm, the fact pé ẹ wà um, hundred percent qualified or ẹ ní some particular kind of um, characters tá à ń wá nínú um, candidate tá fẹ́ however mo ṣì ní one position tí mo lè fún yín all right tẹ́ ẹ bá ní mind ìjọ tó yọ náà mi máa olùfẹ́ mi ṣe yíìdì. sasamo ti ṣe ìdì. ìdì ẹjọ executive director ilé iṣẹ́ ìgangan ni kí ẹjọ́ kí n wá fún. executive director. mo n kẹ́yìn máa fẹ́ mú gm ẹjọ ẹjọ́ kí mi jẹ́ yíìdì. all that's wonderful ẹ ṣe mr Sàámú position tèmi náà ní fún mi ed ní position tèmi. ed ní èsì. executive driver. mímọ́. Yes, executive driver. I am ready to pay you 80,000 naira every month. 80,000? Lóṣooṣù, màmá san 80,000 naira for you. 80,000 lóṣù kan? Yes. 80? Yes. Ah, ṣé ọ̀gá mo dúpẹ́ lọ́wọ́ yín mọ̀ pé mọ̀ kò níbẹ̀ ni tó bá kú jẹ́bẹ̀ ọ̀gá ẹ fún mi ní báyìí báyìí ẹ àti ìwé. báyìí àti ìwé kí lè ní ìdíyẹn fún mi. mo fẹ́ kẹ́ ṣe kọ́ńtrátì fún mi ni pé má sanwó ọdún méjì fún mi ẹjọ ẹ sanwó ọdún méjì rẹ eighty eighty k ẹjọ tó Ọlọ́run màá lè fi ṣe nǹkan gidi. Sasamu, are you sure you are ready to work? I am fucking ready to work. You are fucking ready to work. I am damn ready to work. <laughs> are very funny, Mr. Samu. Ṣé ẹ ẹ d'Amẹ́ríkà rẹ̀? Máa gbà àwọn èèyàn lọ sí airport ni mi fún mi ò dé bẹ́ẹ̀. Gbà àwọn èèyàn lọ sí airport. Bẹ́ẹ̀ni. Wow. Bẹ́ẹ̀ni. I fucking been in the airport before a lot of time school. And I slept over in the airport. The airport. In the airport, I slept over. Slept over in the airport. Like one or seventy times. I've not been to America before. Wow, wow. Màá sin àwọn èèyàn jẹ́, n lè máa wo fèm. Prasabu, ẹ lọ ní kí n prepare láti máa ṣiṣẹ́. Ṣé gbọ́dọ̀ dúpẹ́ ẹ kọ́kọ́ fún mi lówó oṣù àkọ́kọ́. Thank you má bínú jọ torí ọlọ́mọ ń bọ̀ sí i mo kàn fẹ́ mú kan nù yàrá ni má padà. pọlọ́sà mu àbájọ. ti di dírẹ́bà ń sìn. mo rò pé. pọlọ́sà mu. aṣẹ́wó òṣì rí o pé ìdíníwèrè nǹkan sí mi. mo ń o mo ń o. jẹ́ kí n wọ ọmọ tí mò ń wa ìlọ kí n dọ́ọ̀pù mọ́tò tán máa fún ẹ lésì ẹ̀ tí n bá padà ó ti lọ ìranù. ah ah. kò ga ọ́ kíkùn náà fà ń rí ẹ náà what happened. babe i i traveled. i traveled for about um, four months oh, i went abroad túrẹ̀ ló ṣe rí for a while um, driver mi ló gbé mi wá síbí báyìí. really yeah he actually went inside to pick something. bọ́dọ̀ sàmú ló wà. and and then besides what are you doing here. ibi mò ń gbé ibi mò you can't be serious. Happy, o ibi Langbe, ń Ah, o ga o. ṣé pé yí ẹ ti bàjẹ́ tó yìí so life ò ní túmọ̀ rárá bàárà tó máa ń ṣe káàkiri ní gbogbo junction àwọn ọmọkùnrin tó bá ti ń lọ tó máa ń sáré tẹ̀lé ṣé wọn kò bó ṣe sùn yàrá jí kòtò nìyẹn nítorí kó lè rówó ohun oúnjẹ àárọ̀ jẹ ẹni ẹlẹ́ni wà nínú mọ́tò mi ti lòṣẹ́jú mẹ́ta nínú ilé ó dẹ̀ ti jẹ́ kó bọ́ọ̀lù òtún ti tọrọ owó lọ́wọ́ ẹ̀. téèyàn bá fẹ́ tọrọ bọ́lẹ̀tì jábàlọ jábàlọ. my friend <coughs> láti bò. Ray we been together for a while now a jọ pàdé ní service ni now you hear me talking to her like this you need to ah. treat her with regard. ọ̀rẹ́ ni ó lágbára o oníranu òṣì ẹlẹ́nu gbígbẹ ẹlẹ́nu òṣì ah, ah. irú irú irú ìwọ yìí ló ń bẹ́ ní erétò hmm. ọmọ yẹn tí mò ń gbà lóṣù bí tó sọ pé mi ṣe driver eighty thousand naira ló máa fún mi fún mọ́tò tí mo wà tó sì bá parí eighty k ni màá gbà mo ti gbọ́ mo ti gbọ́ Shetland Shetland bọ̀dá Sàámú for the fact that pé ọ̀rẹ́ mi lẹ̀ ń wà ọ̀gá ló jẹ́ sí yín bó ṣe wà yẹn bó dẹ̀ ṣe wà yẹn ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ tímọ́tímọ́ la jẹ́ ọ̀gá ni èmi náà jẹ́ sí yín. mo lóbìnrin mo mi ò ná mo fẹ́ ná wájú àtẹ̀yìn mo fẹ́ ná òun sóhun tóbìnrin eléyìí tóbìnrin kò láyà kò nídìí ibo ló tóbìnrin jámà lọ jámà lọ jámà lọ jámà ah, lọ. dọ̀rẹ́ mi wàá ṣe favour kan fún mi ṣé bí ẹ ti lọ sí àbí. mi ò níbi kan tí mo lọ o but mo wá bá dé junction màá wá gbé ọ̀kadà màá padà wálé torí mo fẹ́ kí bàdá yìí kán wà mí. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ nìyẹn. ṣé ká ṣe bẹ́ẹ̀ ṣé ká ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà ṣé mo kẹ́yìn ìwọ wà abẹ́ẹ̀kọ́ fourteen years ni mo ti ń dá yìí abọ́ mo mọ bí mo ṣe lè wa mọ́tò tí mọ́tò máa pín sí méjì lójú ọ̀nà tíbí máa ní problem tíbí ò ní ní problem kò sí wàhálà ó bẹ́jà kò ní kó má lọ wá gbà bí ẹ wọlé wọlé tiẹ̀ wọlé wọlé ṣá wọlé. ẹ wọlé pẹ̀lú àwọn ilé ẹ kó wá sílẹ̀ kù fún mi ò ṣe mọ̀. ọmọ àwọn àlùjá. orí irọ́. Ah, oh, ah. wọ́n tún jẹ́ ah, mo ń gbà mo ń gbà mo oh. ń gbà tútù tútù tútù. kí ló ṣẹlẹ̀ ọmọ ẹ̀gbọ́n jẹ́ lára. kí lè ń play. Ah, bọ́lá sáwù. Èyí olólórí. Ẹ̀fọ́ mẹ́ta. o wà ó sì? Ó pọ̀ lásìlẹ̀. tútù tútù. Tútù tútù. Ó yá. Ah, mo kọ́ ta mo kó pé ta ló wọ́n ti ń jẹ. Ah. èmi náà ni. ìwọ ló jẹ. Ah, tẹ́lẹ̀ nǹkan. ìwọ bìnrin bìnrin. <laughs> ó yẹ tún pilẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wò. owó ẹ̀dá owó ẹ̀dá. fowó sí ọgbẹ́ ẹ̀yìn yá. ọmọ yẹn ti gbàgbé yẹn calm down calm down. ìgbẹ́. Eh, mẹ́rin lọmọ ìdá o délé délé ṣé mo lè bẹ jù. Oh. ṣé mo lè máa dà. kí ló kàn mí ẹjọ́ máa jẹ apapọ̀ ló yẹ ní. tó dàbẹ̀ ni pé ó sí mi lọ́wọ́ ẹ̀yin tó ní ilẹ̀ ẹ̀yin tó láàyè ẹ dá padà òtún rè ha ha ha ha bí àtijọ́ síìsì síìsì síìsì síìsì síìsì síìsì bàbá ìrówó ni. ó sọ fún yín bàbá ìrówó kọ́ ló máa sọ wa ní ẹ̀gbọ́n ìrówó ẹ̀gbọ́n ìrówó. báko báko báko báko báko omi gbà brasa mu wẹ́rẹ́ gbà owó mi lélẹ̀. mo mọ̀ ṣáà ní sùúrù ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ àbúrò ní gbogbo yín jẹ́ sí mi kò dẹ̀ sí ohun tí mi ò lè ṣe fún yín tí ó ti gbọ́ kò sí tó lè nà mí nú yín ẹ wò mo fẹ́ béèrè question kan ẹ jọ ṣé kankan wà nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ wà ń bì tó jẹ́ pé wà ní yunifásitì. èwo lọ̀rọ̀ òwe tẹ́ ń sọ kí ló kọ anybody pọ̀ ọ̀rọ̀ yunifásitì ẹ páàkì wẹ̀ jàre. ẹ sì ní yunifásitì ẹ sì níléèwé. délé ìwọ náà sì ní yunifásitì. ẹ mọ mi sí yunifásitì. ó sì ń bẹ̀. ẹ wo ìbàdàn kẹ́ ẹ sunkún láàárọ̀ kẹ́ ẹ má bàa sunkún lálẹ́ lágbára Ọlọ́run kò sí tó máa sunkún alẹ́ nù gbogbo yìí à ń sọ̀rọ̀ nípa education à ń sọ̀rọ̀ nípa ìwé kò sí nǹkan tá ẹ lè fi wé ìwé láyé yìí ẹ̀dá tó bá wà bẹ́ẹ̀ ṣe wà ní lẹ́wù tẹ́ wà tí ò bá kàwé ayé ẹ̀ ti tán ìgbà tó bá máa ní di opportunity á tọ̀ wọ́n bójú kò ní rómi àsìkò tẹ́ wà bí ọ̀dọ́ yìí ó lé lè sáré kẹ́ ẹ jàǹbàdà kẹ́ ẹ ká tẹ́ ẹ bá máa kà tẹ́ ẹ bá dẹ̀ ti kà tán lẹ́ẹ̀kan ó ti tán ni kò sí nǹkan tó pẹ́ yú o tẹ́ bá bìlì pẹ́ ti dàgbà ó ti pẹ́ jù ẹ má tẹra yín jẹ wọ́n bí ìwọ ló tóbi gbẹ̀ngbẹ̀ bíi táyà tírélà yìí ìwọ ló funfun yéè bí òyìnbó yìí ṣé bó ṣe wá fáìn tó yìí tí wọ́n tóbi gbẹ̀ngbẹ̀ tí wọ́n fáìn lóbìnrin irú yín bẹ́ẹ̀ kan wá ní pé ẹ̀ kàwé ṣé ìtìjú kan ló máa jẹ́ fún yín lẹ́yìn wa ọ̀la this is the time for you guys to go back to school and get something straight ẹ gẹ́tì kankan tẹ́ ẹ bá máa ṣe ní ìsìn kó lè jẹ́ opportunity ńlá fún yín títí ayé ẹ wo òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ni o ẹ̀dà tí ó bá sọ wípé education is important láyé ó ti kú wọn ò ti gbé sinmi eléyìí jẹ́ ìtayé olùwúlò àbúrò lẹ́jẹ́ fún mi. ṣé báńkà kan máa lọ síbi iṣẹ́ ó máa dé ó máa bẹ̀rẹ̀ sí ní tayò ṣé insurance man kan máa dé ó máa bẹ̀rẹ̀ sí ní tàbí gbélé ìtẹ̀ ìtayò ẹ wo ìtọ́jú ọ̀tọ̀rọ̀ ni mo ti bá yín sọ o kẹ́yà gbọ́n tí mo fẹ́ sọ tó dùn ọ̀tọ̀rọ̀ ni mo ti sọ yẹn. ẹ̀wà èmi èsì gbogbo àdàdà yìí mo láìkẹ́ o ẹ kò dé ẹ kò bẹ̀rẹ̀ sí ní preach pẹ̀lú ẹsẹ̀ yín gígùn kí ló ṣẹlẹ̀ gan-an ẹ má gba dé ìjẹ fáwa tí bá gbọ́ education lásán ah gidi máa mú mi ni hmm. lẹ́mí. má bínú jọ torí Ọlọ́run òun náà ni mo ti òun mọ́kàn ní kí n sọ tọrọ fún yín nítorí ọmọ kan ni mò ń gbé tó ti yẹ yín kò dẹ̀ sí bó ṣe máa wù kó rí wà á ti mọ́mọ́ àlè nínú ọmọ gidi tó ṣẹnu gbígbẹ́ bí aláǹgbá yìí àgàmá lìsàdì àwọn kan lọ mọ́sàn-án kò déwájú kò lẹ́yìn àbí ẹ̀sìn kan sàn wà láyé àwèrè mo ti ṣe tán bílò níbo ọmọ ń bọ̀ sí. kí ni gbogbo rọ́bìṣì kan i no get time ah. mr longman yìí kan wà ó kàn rojọ́ rojọ́ education kìíní kan kí ló ń ṣe. jọba bìbá mo ti ń bọ̀ mo ti ń bọ̀ bóyá jókòó sẹ́yìn jókòó sẹ́yìn. no no brother Saamu máa jókòó síwájú in as much as pé ẹ ti agree láti wà educated pé máa kàwé and you are ready to learn èmi àti yín àtijọ́ rẹ̀. Ah fà á díẹ̀. ọ̀rọ̀ tí bọ́ra Sàámú sọ fún mi yẹn wọ́n ti ń sọ fún mi tipẹ́ bọ́ mi gbọ́. lóòótọ́. bọ́ lọ́wọ́ ẹ̀ máa padà sí school. wàláì nǹkan tó ṣọ́ nìyẹn o. Ah! ọmọ ẹ ti máa ń sọ tipẹ́ olúwa kò gbọ́ràn. Sàámú alájọ. Sàámú alájọ. oṣù bàtàn mo fẹ́ gbowó mi. Sàámú fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó máa gbó owó mi púpẹ́. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó máa gbó owó mi púpẹ́. Májàra wájú tibí fún wọn lówó wọn. Máa gbó. wọ́n wọ́n fi àjọ bojú ní sáré. sàmúsíkà àdéhùn fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí sàmú fún wọn lówó wọn. wọ́n kì í jó pàgbó sọ bẹ́ẹ̀ mú bọ́ bẹ́ẹ̀ o. alájẹsẹ̀kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. má jẹ́ kó sún wọn fún wọn lówó o lóṣù bá ti tán mi ò fẹjọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lóṣù. parí oyè. Magbo Magbo owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojúlówó.